ǹjẹ́ ẹ̀yin mọ̀ yìí pé ọ̀wọ́n gógó owó náírà ó ti wáyé rí ní orílẹ̀-èdè nàìjíríà ní ọdún 1984 ta ni ó wà ní olórí ìjọba nígbà náà ta ni ọ̀gágun orílẹ̀-èdè nàìjíríà nígbà yẹn báwo ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe ṣẹlẹ̀ ní ọdún 1984 kí ni àbáyọrí sí ìṣẹ̀lẹ̀ ọ̀wọ́n gógó owó náírà ní ọdún 1984 lórílẹ̀‐èdè nàìjíríà kí ni ìyàtọ̀ tó wà nínú ìṣẹ̀lẹ̀ ìgbà náà àti èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní ọdún 2023 yìí lábẹ́ ìṣàkóso ààrẹ muhammadu buhari ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ wa láti bẹ̀rẹ̀ dé ìparí fídíò yìí bí a sì máa mú àlàyé wá lẹ́kùnrẹ́rẹ́ fún yín lórí ìṣẹ̀lẹ̀ ọ̀wọ́n gógó owó náírà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 àwọn ìṣòro wàhálà lásìkò tí ó ń ṣẹlẹ̀ láàrin ìlú látàrí ọ̀wọ́n gógó owó náírà tí ó ń lọ ní ìgboro. ìṣòro àìrówó ná àìrówó lò tí ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń kojú lọ́wọ́lọ́wọ́ yìí kò ní jẹ́ tuntun bẹ́ẹ̀ ni kò ní ya ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nàìjíríà tó bá wà láyé tàbí tí wọ́n ti gbọ́njú débi wípé wọ́n ti mọ nǹkan tí èèyàn fi owó ṣe ní ọdún 1984 ìyẹn bíi ọdún mọ́kàndínlógójì sẹ́yìn 39 years. ọ̀gágun Muhammadu Buhari òun náà ni ó wà ní ìṣàkóso gẹ́gẹ́ bí olórí ìjọba ológun lọ́dún 1984 tí à ń sọ yìí nígbà náà eléyìí tí a mú wá yìí ó ní ó tún fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ìtàn kì í gbàgbé ìtàn a sì máa ránni létí bẹ́ẹ̀ ni mo máa ń sọ wípé ìtàn a máa mú ọ̀nà àbáyọ wá fún ìṣòro tí ó bá ń kojú ẹ̀dá tàbí tó bá ń kojú orílẹ̀-èdè tàbí tí ó bá ń kojú ẹ̀yà kan ìgbà tí a ń ṣe ìwádìí tí a ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn àgbààgbà kan lórí ọ̀wọ́n gógó owó náírà tí ó gbòde kan yìí nínú ìwádìí wa la ti mọ̀ yìí pé ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó ti wáyé rí ó sì jẹ́ pé lọ́wọ́ ẹni tí ó jẹ́ ààrẹ orílẹ̀ nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn ààrẹ muhammadu buhari òun náà ni ó jẹ́ olórí ìjọba ológun nígbà náà ìyẹn military president orílẹ̀ nàìjíríà ní ọdún 1984 yẹn tí irú làásìgbò yìí tí ó wáyé nígbà náà èyí tó ń túmọ̀ sí pé ìtàn ló rìpíìtì ara rẹ̀ bẹ́ẹ̀ ni ibẹ̀ ni ẹnìkan ti wá ń sọ fún wa wípé ìyẹn tó jẹ́ bíi ọ̀dọ́ ṣùgbọ́n tí kò sí láyé ní ọdún 1984 yẹn nígbà tí irú ìṣẹ̀lẹ̀ yìí tí ó ṣẹlẹ̀ ló wá ń sọ fún wa wípé ká pé òun ti gbọ́ nínú ìtàn rèé àbóhùn ti kárí tàbí wọ́n ti sọ fún wọ́n ti sọ fún òun rí wípé irú ìṣẹ̀lẹ̀ yìí ó ti wáyé rí lásìkò tí ní ọdún 1984 kákùn ti mọ̀ ni lásìkò tí ààrẹ Muhammadu Buhari tí ó gbàpòtí ní ọdún 2015 pé òun fẹ́ ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wípé ohun ìbá ti dìbò fún ààrẹ Muhammadu Buhari ká pé òun gbọ́ irú eléyìí pé ó ti wáyé látọwọ́ rẹ̀ rí báwo wá ni ó ṣe wáyé báwo ni ọ̀wọ́n gógó owó náírà tó ti ṣẹlẹ̀ ní ọdún 1984 tí à ń sọ yẹn. lọ́jọ́ ajé Monday ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ọdún 1984 ìjọba àpapọ̀ lábẹ́ ìṣàkóso ọ̀gágun Buhari ó jáde sí bọ̀m̀bọ̀ láti kéde fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé ìjọba fẹ́ ṣe pàṣípààrọ̀ owó náírà tí à ń ná nígbà náà láìsí ìfitónilétí tẹ́lẹ̀ kò lè ya èèyàn lẹ́nu púpọ̀ nígbà náà torí ìṣèjọba ológun ni ìjọba apàṣẹwàá sì ni ìjọba ológun máa ń ṣe ohun tó wu orílẹ̀-èdè nàìjíríà ológun ló lè ṣe nígbà tí à ń sọ yìí kò sí ẹni tí yóò yẹ̀ wọ́n lọ́wọ́ rẹ̀ wò torí pé ìjọba apàṣẹwàá ni. orí ọ̀fẹ́ ọjọ́ méjì ni Buhari fi sílẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí à ń sọ yìí ó ní kí gbogbo ẹni tó bá ní owó ti tẹ́lẹ̀ lọ́wọ́ tàbí nílé tàbí nílé ìfowópamọ́ kí wọ́n máa lọ kí wọ́n lọ máa kó fún báńkì láti lọ máa fi gba owó tuntun láàrin gbèdéke ọjọ́ méjìlá tó fi sílẹ̀ fún wọn nígbà náà. ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹta ọdún 1984 ni pàṣípààrọ̀ owó yẹn bẹ̀rẹ̀ ó sì wá sópin lọ́jọ́ kẹfà oṣù karùn-ún ọdún 1984. gbogbo ìwé ìròyìn ló gbé ìròyìn pàjáwìrì náà nígbà tí à ń sọ yìí tí ó sì ya gbogbo àwọn ènìyàn lẹ́nu pé à báwo ni èyí yóò ṣe ṣe é ṣe báwo ni ìgbésẹ̀ yẹn kò ṣe ní mú ìnira dání <laughs> ẹ wò ó gbogbo àwọn owó tí à ń ná nígbà náà ni ìjọba sọ wípé pàṣípààrọ̀ máa bá olórí owó tó sì pọ̀ jù nígbà náà ni twenty naira lẹ́yìn náà la ní ten naira la ní five naira àti one naira. ẹni tí ó jẹ́ gómìnà báńkì àpapọ̀ nígbà náà ìyẹn CBN Central Bank of Nigeria Abdulkadri Ahmed ó pàṣẹ wípé ẹnìkọ̀ọ̀kan ó ní àǹfààní láti pààrọ̀ owó tó tó ẹgbẹ̀rún márùn-ún nígbà náà ìyẹn five thousand naira five thousand naira tí à ń sọ yìí nígbà náà ó dàbí hmm, five million naira ni lásìkò tí a wà yìí ní ti àwọn tí kò ní àpò àsùnwọ̀n nílé ìfowópamọ́ ìwé pélébé kan tó dúró fún ẹ̀rí pé wọ́n kó owó wá sí báńkì ni wọ́n fi lé wọn lọ́wọ́ tí wọn ò sì lè fi ìwé pélébé náà tí wọn ò fi lè ra nǹkan tí wọn ò fi lè ta nǹkan ní ọjà lẹ́yìn tí ìjọba àpapọ̀ tí wọ́n gba gbogbo owó ti tẹ́lẹ̀ lọ́wọ́ aráàlú àti rówó ná àti rówó tuntun gbà nílé ìfowópamọ́ ó dogun dọdẹ ibi bẹ̀rẹ̀ sí pa àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà ibi àpakúsọ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí pa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà náà nígbà tí gbèdéke ọjọ́ méjìlá yẹn pé ìjọba kọ̀ kò fi ọjọ́ kún ọjọ́ mọ́ ṣùgbọ́n láàrin ọjọ́ méjìlá tí wọ́n fi sílẹ̀ nígbà náà pé kí àwọn ọmọ orílẹ̀ nàìjíríà kí wọ́n fi ṣe pàṣípààrọ̀ owó wọn àti dá owó títẹ́lẹ̀ padà sí báńkì ó di ìṣòro àti rí owó tuntun gbà padà ní ilé ìfowópamọ́ ó di wàhálà. Hmm. lára òfin tí ó mú wàhálà àti ìṣòro dání nígbà náà ó ní pé ẹnìkan ò ní àǹfààní láti gba owó jáde nínú báńkì ju fifty naira lọ fifty naira péré ó ní ẹnìkan láǹfààní láti gbà lẹ́yìn tí eh, wọ́n gba owó lọ́wọ́ wọn tán àìmọye ọ̀pọ̀ èèyàn ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ ọ̀pọ̀ di aláàbọ̀ ara àwọn kan di ẹ̀dọ̀ arinlẹ̀ nígbà tí à ń sọ yẹn àwọn kan ti kú sára àwọn tó kàn tiẹ̀ kú sára wọ́n pọ̀ ju àwọn tó rọ̀rùn lọ nígbà náà lọ́dún 1984 lásìkò ìṣèjọba Buhari ìjọba ológun nígbà náà ìyàtọ̀ díẹ̀díẹ̀ ló wà nínú. No ohun tí ọmọ nàìjíríà ń kojú lọ́wọ́lọ́wọ́ nínú ìṣèjọba ààrẹ muhammadu buhari báyìí àti ohun tí ó ṣẹlẹ̀ lọ́dún 1984 láti ọwọ́ ìṣèjọba ọ̀gágun buhari lásìkò ìṣèjọba ológun lọ́dún mọ́kàndínlógójì sẹ́yìn 39 years. Hmm. ṣe rí i pé ìtàn onígbàgbé muhammadu buhari àti Godwin Emefiele kódà eh, a ti rí nínú àwọn ẹbí àti ará àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn nínú rògbòdìyàn àìlówólọ́wọ́ àìrówógbà nílé ìfowópamọ́ tó ń lọ lọ́wọ́ yìí tí wọ́n sọ wípé àwọn ò ní dárí jìn ààrẹ Muhammadu Buhari gan àti gómìnà ilé ìfowópamọ́ orílẹ̀-èdè nàìjíríà ìjọba àpapọ̀ gómìnà ilé ìfowópamọ́ àpapọ̀ ìyẹn godwin emefiele